أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون أعاذنا الله الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آية ككرت ودقو جيم وجل إشايا كيكو قولا لغو برزخ برزخ كري يا بكاتا كرتنا نانا karatu yake ne kuma shi nga ma do yo boke ni imani ma shi nga ma do yo boke atena birejo adini boke atene kuma kolo mangoki ya bukata kuma de manguma yanke dologbo albarzakh hayatu albarzakhiya <coughs> to da bale in hadith anabi wa sallallahu alaihi wa alihi wa sallam hadith zaid ibn sabiti kìyàkó kọlà lógbó ẹ̀hún kìdó lógbó hayatu farisakhiya kàníbi wa sallallahu alayhi wa sallam kọlà lọ́la ìbílẹ̀ ìnàmá abinna ẹ̀ẹ́ abinna ẹ̀hún kà àmà ayé alukur'an èkì àkókòlà lógbó òjò barzakh barzakh hayatu farisakhiya ẹ̀gẹ́ ẹ̀hún kìdó hayatu farisakhiya ọjọ́ akọkọ̀lá ló gbó fara áwọn àti rọwọ́ kẹ̀dọ̀ kì sí ẹ̀dọ̀hún ejúdóní sí ọjọ́ dọ́gbátákáwó yá ayé kùmà jágìdá ayé kàkó yí wọn yẹlẹ̀ ayálẹ́ àbọ̀bọ̀ tóbi ọ̀làwọn dáàmà ọ̀kà ọmọ akẹ́kẹ́kẹ́ lóko ayáàtò bọ̀rọ̀sẹ̀kẹ́yà nà nẹ̀rẹ́jú kàdùn wọn láwa pé òun nẹ̀rẹ́jú lẹ́kọ̀ọ́ ma ọ̀pẹ́ òun akáyé àkọ́ akànnìhùn. وشاكني أقول لك فرعون كوجا شنوا إيه سورة الغافر آية 47 وجا لك فرعون شلا وجا بتو يدي شيء يرعون آآ وحاق بآل فرعون سوء العذاب ما يلدوا وحاق بآل فرعون سوء العذاب يمر وكر بفرعون سوء العذاب azaba kikere azaba bibi azaba lechola meji ní azaba ilẹ̀ ehoji dọ́mọ́ ehoji ewu dọ́mọ́ azaba ìkwànú ọjọ́ ọ̀nà dọ́mọ́ tó azabi ka ká aya kìdẹ́ aka aya 46 gbẹ̀gíjọ́ gẹ́lẹ́ tọ́ abújọmọ ehoji deta النار النار يعرضون عليها غدوا وعشيا ويوم, ويوم تقوم الساعة, الساعة أدخلوا آل فرعون أشد العذاب الله يعني النار يعرضون إيونا معكما نيجو عليها وجونا غدوا وعشيا تدودو تاني odudu ta ne ilẹ̀ ma kuma ne yeto na adumo helu na ma roma irọ adumo helu na toso ma ma ko bọki eke kpo na ka tẹ ta ma mu ma yọ mu bali ya bo le mu abẹka mẹsẹ bo ma kuma ma kuma do ma odudu pa ne pa bo ewu na makuma ya rọ makuma neyo yo rọbi se kuma neyo dẹ masi parade ma takuma tọsọ ma dodo kpanu yọ du kóye gbàkẹ maka yi kefra ọwọna gbogbo wiko gẹdẹ almost three thousand years now condition na ni kurani aka wọn dẹ kurani ari mi abi kurani kan wọn akini okufra ọwọna akọyọ kan wọn okufra ọwọna gbàkuma dudu oye abi kurani kan wọn. اليوم ننجيك ببطنك ولتكون لمن خلفك آية إنني ayi tsoko akobodo ka ya tsoko akoma yɛ ba tsede kama ɔrɔ lɛ yadu ti lɛ tube lɛ kina lɛ litakun liman ɛn litakun liman kalifa ka aya kɛmu da boki dubi ama yayɛ boki jogijo gboloma gboti gbogbo kama ni ama development in science and technology maro kedo ngojo okwewe cheka ujadutile kubele kumbodu mbele bobota be kumata kwame okwe fraona domo abe kidomo idomo eji kurani kalogele ije orai fraona ha annaru yuraduna alaiha ghuduwan wa ashiya onu gorai fraona maduma makuma ne yuna paredi nguma toshoma ehuna odudu kwane ogele ma de lita ko kwano yo na kiwa ukwano yo na ngo ya ha ma oyo mataku musaatu eh adkhilu ala sa'a ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب ويوم تقوم الساعة أجيك بعنيا دقو gbẹ̀gbàlẹ̀ dẹ̀ ọ̀sọ́jọ́ kan ọjọ́ ọ̀nà ọjọ́ máa ń yàn ṣe ṣẹ̀ríà hmm. the day of resurrection ṣẹ̀ǹkọ́jọ́ lẹ́yà bá adẹ́kọ̀lù alàfra ọ̀nà. aṣẹ́dẹ́lẹ̀ ọ̀dọ̀. àyàbẹ̀ dùn màdé èrí kwẹ́gbà màdé àyàtò bẹ́rẹ̀sẹ̀ kú ọjọ́ lẹ́yà bá intermediate state or metaphysical world ọjọ́ màdé èrí àzàbà kú ọjọ́ lẹ́yà wá àjàbẹ̀ yẹ̀ sí dàmú. Hmm. ìròyìn ni bá adẹ́kẹ̀lú àlà fìràwọ́nà mẹ́gbẹ̀bọ́ yìí fìràwọ́nà mẹ́gbẹ̀mọ́ yìí tó yín gbé màá yín adéjú dí aṣẹ́dẹ̀lẹ̀ àzáb àzáb èkìtì àjì gógó téèkì màdéjú dókó èrò kẹfẹ̀rẹ̀ yìí lè. ṣáàjì kọ́ máa ní hmm. màá mọ̀ nígbà kó máa ní ejú náà lọ́wọ́ àpá akó máa ní ejú náà làbẹ́ mọ́ kó máa ní ejú náà ní. òkú àná ọjọ́ náà adẹ́kẹ̀lú àlà to aya imudu ngwa azabe keberi ishadomo azabe keberi le unsa hayatu barzakhi e barzakhi le umade ile azaba guduwan wa ashiya taku kwano jona kiwale domo ile ko wana ngwa me to ami hadithi chenana ki adunga ujo ihoji igu ishedomo idadi kubi anya domo ke sami hadisi leku daludo hadisi zaidu ibn sabiti ihu hadisi jami'u sahihi muslim zaidu ibn sabiti ki aripoti hadisi yani bainama annabiyyu sallallahu alaihi wasallam fi ha'itin libani najjar ala baglatin lahu agbade ojo kaka níbi ní àyàwó ekumadọ kalfẹndẹri ekumadọ baglatin ẹlà máa wo yíwìn ìṣe abọ́ àyànlá ìyá yànnà kẹ́kẹ́tẹ́ ní ìyàwó ni yànnà àyànlá ní dàgbàdé mà mẹ́ẹ̀yì àti má yànlá wò ó yà máa bí na bọ̀gọ́lẹ́tulẹ̀ màgáni kú anibi wo yẹun lẹ wọn náà sunu ma ahu zayda bunu káfíńtì anabi a kɔntrolu la yakɔ akɛrɛ ya ta aradabi fakada tolkihi n'o yɔ mɛbi ayu jaiba bɔpɛ mama ni bi duwani ɛn lɛ kisɛ ne apu ni anabi ma kɛ ŋɔ rɛ eba isaseje gbete fo ŋa ba yi something might have, have happened inaw ti a happen nka ne bi se ne te yanɛ fɛ iza bi akuburin taka ne bi agi kɛfɛri ki jɔ bókì lẹ́pá níbi ibà mẹ́kẹ́bẹ̀rí ẹ̀fàlẹ́ ẹ̀lólẹ́ ẹ̀lẹ́lẹ́ wọ̀lẹ́hùn àlàm. wọn níbi ẹni yìí wàkọ́ọ́lá sọlọ́lá alẹ́ sọlọ́m mẹ́yìn àrífà sàbù hàzìhì lùkùbọ̀ ẹ̀ẹ́nà mú bókì yé kẹ́bẹ̀rí bókì nù bókì màkúmá yé kẹ́bẹ̀rí mi ẹ̀ẹ́nù bọ́lẹ̀ fọ́kọ́ọ́lá rọ́jùlọ àdọ́jọ́ kẹ́ẹ̀nù mi hùmùmá. ẹ̀wọ̀n kìdólógó bẹ̀rẹ̀ fẹ́ قال فمتى مات هؤلاء أبو ماكو ما جيو جميع إقبا ماكو إقبا ماكو قال ماتوا في الإشراق ما أفلق ده كوي باشرك ويلا كابر شتوي مي أبو يكده ده ما كافر ما جميع مكوكو شبوات شدي ويلا ما كويكو جاهلية له ما كو ما جيده كأجنو جمع جوره مع النبي صلى الله عليه وسلم فقال إن هذه الأمة تبتلى في قبورها أو أبو جماني كده أنت جماني مي ما لبا يهوجي ما دمو ولونا يهوجي يونيو ṣé fìràwọn náà mẹgbọ́ ayé nẹ ó bó kìdẹ́ máa dùn mọ́ òwe lò náà ṣubú ìyá mà nínú ẹgbọ́ làkà níbi ima sosodo mɛkɔ kamu kumɛ dzim bomɛli kumɛkɔ kuma dziniba le dacawtu laha an yusmicakum min azabi lqabr uma bioju ebigijɔ mɛgba zabakia kɔla zabakia alo lɛ yoji uma bioju ebigijɔ mɛ neti mɛ gbɔ alezi asuma ominu wɔda baal kɔmi agbɔ ko ikɛbɛrɛ yi mi kele ateki aku kɛbɛrɛ ogu kɛbɛrɛ kpa kanya kɛbɛrɛ lɛ nínú rẹ̀ agbóhùn gélé rẹ̀ ìyá sòfò ìyá tẹ́tí dà níbi onígbòrò tí wọ́n لدعوت لها أن يسمعكم من عذاب القبر الذي أسمع منه ثم أقبل علينا بوجهه فكان بمجو قروة وقال تعوذوا بالله متن باتكو كوبوجو متن باتان بكان تمين تمي فتنتي min fitani ma zahara min hawa ma batan ba kanye ki teju gede pe o ma jate ba na bi eji fi ki tagbade me pa ma kanye yo yo e ki teju gede ke yo ali pe ki ma teju gede erere kami sahabi na gbola e qalu mani na'udhu billah min fi min al fitani ma zahara minha wa ma batanha qala ta'awwadhu billah min fitnati ad-dajjal mɛbiɔ yoe bi kɛ kita gbade mɛ kpa akanya te dza akanya di dza lɔnu ko dɔmɔ nɔgɔdo bi lɛ himi sitana ti do dza nagani ko hmm. so ama akanya ojoji ojoji tiɛ dɔmɔ tia kɛrɛ bone ìṣe dɔgba wa ina dókìá gbò wa ti kɔsi adini akawo ma lɛ ani ko ŋa adini a hadisi kidai bi jami sahihi muslim. اللي كي شرحي اي امام النووي اي ما دودون كي المنهاج volume 17 page 202 ana ma shokatu amigi na na ta da le dutu ni no iye ti nya re what are you kokko do ki dogba pa mewun jaga ile yi asale improvement karatu do ka ti mi ti de lu fi no improvement I, aliminhaja atenugba ma sɔkasi mi up till now anu bogi ne mi temi ni kato adɔ ma yɔgba bɛ kelu vivi dɔ ma fatih albari sharhi bukhari ona munu ne kiagba mo ya mi kida ona munu المحلى لابن حزم هنا مونو نيوان مجموع الفتاوى وماشي عينا دوكا كما قال مجموع الفتاوى sheikh islam ibn taymiya masalasi adudo sunna kimachi udo sunna ya luhu kicho reform organization kayo la hiyo yolo ni dukwe kama mongele kichezo kisajenda asunye ko engule ne mayawe ki ache po nye don maya dake ne do hi edai gwe le dai de ko ya mi ami ma le dai no mi amele kàyé ìwò máa wọ ẹ e dẹ kánò máa wọ ọ mi tó ẹdẹ èèyàn iná bọta yé èèyàn iná ìlébi ńlá sínú ìlébi tẹ ńlá kàyé wúnyẹ èèyàn kọ ìlébi nìkye ìlébi nìkye ní ọjọ ní fa ama bi ní ẹmẹtọ rọbíkà fàhàdé ẹn kì í dà yẹn nù wà lọ́la wà ìṣe àti concentration wà kí n dojú ẹni ìjága ilẹ̀ yìí mà mẹ́pọ̀ òun má mẹ́pọ̀ ẹ̀hún yẹn gbà yá dé nì ẹ̀yìn ọ̀dọ́mọ yìí ọ̀dàbí obìnrin lẹ́nu ìṣe. المنهاج شرح Muslim Volume Seventeen, page Two Two Hundred, 200 بوكو 207 page Two Hundred and Two. I mean ọ̀la kìdẹ́ ẹ̀rí ọmọlẹ̀ ìbílẹ̀gẹ̀ ẹ̀wọ̀n lè ké bukhari pàì muslim abdullahi ibùnú abbas rọ́bì allahu anhumah hadithi mashhur ikana dume shagbog menu mawiki eh aba hadithi laka yake gore يعني مر النبي صلى الله عليه وسلم على قبرين فقال أنا بلال وامي كبر ميجدو أمي أكا ين أبو كبر كده ما ديو كبر يادو بوك دي كبر يو هلونا ما دو ما لي بانيا ليو باتا يو يو أبا جوي أما كي إنهما لا يعذباني madom adum owelona woma yu azabani woma yu azabani mam dada zaba mama to de undu fi kabiri ya mi lewe ka me mo lewe le le le le ino ilewe ka me yare jo ko ma ka me ago akise ji lewe du go yoni tami lewe le kun yo mo madom adum owelona ba yo ndi lewe le de wa nabi sallallahu alaihi wasallam يعني يانه أما أحدهما فكان يسعى بالنميمة أنا كيوبك يوجي مجد أن يمالو لونسي أن يمالو لو أدلو دوانسي ولا يمالو لو شاكي سو يونين يا متن يا سيزنان وين ما لو إنيا إليه كي يجدو ده إليه كي faka ẹni ẹkẹjì fakana la yastatiru min bawlihi ini ke ọlọ́run demarcate ke ọlọ́run fù bí tómi òkè àtọ̀ kí tómi ọlọ́ kí wé tayán ọlábà iṣẹ́ ọlọ́run dèbí tomi ó tẹ́ni yàtọ̀ ọlọ́run tọ́dọ̀ dà tómi àwọn tayán rẹ̀ ẹ̀bà wẹ́lò yẹn ṣàkáhùn péjì ti pàtìrì ààrẹ kuma náà ké wa téwù téwù àwẹ̀ lẹ́tọ̀ mẹlẹmẹlẹ yà nẹ̀ èyí germany yìí ni ó nà náà àwẹ̀ dọ́kà hó na mọ̀jọ́ kẹ́ lẹ́yìn náà wíwú rí mọ́lá lè ìtàwé kì á hó ààrẹ yìí téwù téwù tẹ́ mẹlẹmẹlẹmẹlẹ fíjì ti patiri àti tó gbé bọ́ gẹ́lẹ́ kì tó mi á abụọ èyí kàkó ní ìnáwó tó bọ̀ náà níbùtà ti tọ̀ ma hùwé wọn kọ́ ma yá tó pípọ́ọ̀pù dúdú yìí ṣe fíárá tómi o ẹ̀bà fíàbọ̀ ọ̀la máa lè yí láìfù ń alẹ́ yí eyé náà ń. ewu tí mo ṣe tí àwẹ̀ tẹ́ sonúgbò ewu yìí nà ọlọ́run nù àwẹ̀ kì yẹ́ wọ́n máa gẹ̀ẹ́sì àwẹ̀ rí mọ́la ewu ṣe tí mo ṣe tẹ́ ọ̀la láìfù yẹ́ kpaahụ ekene abena ka ahụ kekele ọjọ mẹta yìí mmadụ bụta ekene abeda nkwa kamarụali e chidike dago kafito mi efi aja na aba mi kafiri tọwa bi kafiri ma ko alụkata ogbokeju ma bi eyi ebi lego na zaba oji wa nyamani e ki gbọlọ ẹtanẹ titomi o alkọda dini duani ohun ẹ titomi o eki tabọ ọla ma wele n'i panti o. ẹ̀wọ̀n kì í ná kàyàn alákẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn dẹ̀. حديث سيدي متفق اتفاق هشام امام ابو امام البخاري قال مسلم التي فتح الباري فولوم 3 188 يا مولا كده يا مولا تدا بلا زابا كبري كوراي كبري يشدمو قد توا قد توا ها أم أحاديث تواترت الأخبار تواترت الأحاديث أما حديث شلوم يوميوا عن رسول الله كوبا نبي في ثبوت عذاب القبر ونعيمها إيكي أدوم هكا عذاب يوجي شدومو ورايا شدومو أما حديث إيكي مبوكي دس حديث إيكي دتني تني ده إني حديث إيكي شنو بدو بدو بدو بدو بدو بدو kijomo dabena ki hadith barra'u ibn azibi ki aka lagbal ku kwano yo na ya de agma ya gbinme na ki ki kafiri palma gbinme na ki mumini kafiri ku munafikal ma go raima mamma do e o ya ki o yi ma ya de duk mamdu ngwa o yi la cha gba mi hadith le jẹun ọjọ́ kiri wa tó ọjọ́ kí máa nà hamda bi o ya ya yake da faiza nu fi khafi suri ko a yala ce mai bismillah فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون آية 100 سايك يكو كلاو جوي هو يبودمو وبيوجي يبوتي جامون ولكو يوجي كو mm. obe ya mụ na oloko ewu jiri anya hapụ ma igba ma anya fa ịtaka mụ na kijolo igba lek ma anya fa ka anya ya mụ na oloko ewu ji ọjọ ka mụ na anya kwa ewu ji dole fala an saba e ni ichu gago ade e ni ichu nuane ade e ni ichu baba ogijo de e ni ichu asọgba mi oja mi mi de e ni ichu asọgba mi oja mata mi de e ni ichu jima mi de ya nya domon agwade timu mini ti kavri dok oje le sojo frustration ni chinga ne tene du ojo araguda ratu le ni chinga ne tene du oje le fala ansaba bainahum olopo anya domo agwade manu ila anya domo ni wala yatasaalun alkenene ne tagbo won won kaye kenene de yo do yile ba tóra balẹ̀ ìnana dókè àtẹ nínú iyemi iyemi òkìyó àti ẹlẹ́rẹ̀ àwọn ìwọ́ ele bàbá òkìyó kìbà máa wéwẹ̀ dọ̀ ayé àti eyé òwe àgéga nẹ̀ẹ́n ele ní àti ebi àgbègbè pọ̀pọ̀ ní ogbòǹgì dẹ́ kó Ina ma ọlama ọmọye iye atano ọyẹ kuma dájú pé o yé ọjọ ẹlẹsìn ọjọ frustration pitipiti ìṣe ọjọ aragudo aratulẹ ọlọrun ìṣe yóò tabalẹ tabalẹ aa ẹn kì í pé tabatẹ fàdíṣe sahihi kàníbi wa sallallahu alayhi wa sallam yẹni ọjọ lẹ yẹni ṣe kàmú ni kó o yé dùn gbòkè akamẹdùn tàtàn bi musa ni amẹta ní ṣe ṣàníbi musa tán yunus ibùnú mẹta. amekabe do ta tengelen to de ne ko jo gwalo le qur'ani ama ni bi domo yani wala takun ka sahibi luhuti hmm. iznada wa huwa mazmum ha ohun ko jo gwalo la me du ta ta tengo min e nga bi mi ni ola le ani bi tele ko ma ya yu ya ko ma rarun sọ́nà anibi kàdí àmà níbi ọjọ́ màdùkẹ́ kó pa níbi muhammadu gbogbo ẹ̀yà kalu èmi yọ̀tẹ́ wẹ̀lẹ́ wà yọ̀tẹ́ mẹ̀lẹ́ ẹ̀mà e yà lòbí odò arọ̀ kọ́ àlèwọ́ lamadu yẹni látò fàdúlóòní alayóhun sàìbìnì mẹ́ta anábì jẹ̀bù yà ń wá yàdí ni ayọ̀ yìí ọ̀làwọn àwọn aṣáájú gbọ́ ni o ayé yọ ànàkàdì tẹ́rù bí àpò ọ̀là níbi nga ka cho ka to nga ma ko cho ka to ngona mi gangi eno bi chu bo ye ni de bo ye ni o ka go o ka wa ro ga le ma yu bu zo ma ma <laughs> yo le ma yo yi malik wa ji bu ye ne ga gan mo ma che ji ma go en la ngo hapu nu gbe bo very wrong mm فلا أنساب بينهم ولا يتساءلون amajuja ọlọ́pù amajuja tóbi ọlọ́pù bókà mọ ọlọ́pù máa ṣe ajuja jẹ́tọ́lá máa fi mẹ́ gbọ́hùn nùbó mọ̀ bẹ́ẹ̀ máa méjì jẹ́tọ́lá máa fi ẹ máa ẹ máa yàn án pàbíẹ́ kẹ̀jì bẹ́ẹ̀dù kẹ̀dáwọ́ ọlọ́pù máa ẹni kọ̀wé òun bí yìí ẹni kọ̀wé òun bó ti gbóló ẹni kọ̀wé òun bí búlọ́ọ̀kù pàmùkádà rúbẹ́ lè dúgbò yí polówó mẹgbọ́ mẹyà tó wá yí ń àbó mẹ o amadamanyọ̀nà ọlọ́pù <laughs> mẹgbọ́ yọ̀yọ̀ tọ́ mẹgbẹ́n ka yà ká ìfàdà hàn sára bẹ́ẹ̀ náà ń aka kàkí ni yí dágbà ṣùgbọ́n kì í di yí máa ni màá di frustration ń hàn mọ́ nígò ọ́ máa dọ́ngọ́ náà fẹ́ dọ́ máa yẹlẹ́ ni aye yake ake ne al'akhila'u bainahu hmm? hmm. al'akhila'u yawma idin al'akhila'u yawma idin bainahum بعضهم عدو إلا المتقين وقوانا جونا أفدو أمين أفدو لالي أما مقبولا ما با ما يأتيني نشولا ما illa oli keke amene ofe do be ata mm. al mustaqina bait ma chama choko yo ama choko yo quizmin am olada gbade olo iman mm-hmm. olada gbade man ama na bola mam na choko da gbade man iba ehun ki togbe na na na iba ekula pe na wedo enena wedo ke gbon يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وأمه وأخيه وصاحبته وبنيه أه؟ وفصيلته التي تؤويه وما في الأرض جميعا ثم ينجيه كلا إنها لذ أما نقول هاتين كودي بياتو بيلا ولا يفعل حميم حميما أنا فدو الله ليا تنين أنا فدو الله لين وبك ما كان فدو يا أنا فدو الله لين ní ọjọ́ wọn dàbí wọn tẹ̀sílì wọn ṣe àbáṣà wàtàwàlà yóò máa yẹ fúrúrú mẹ́rù من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لماذا؟ لماذا؟ لكل امرئ منهم يومئذ شأن يغني أبوجو مارول بلا ما توجوك مبيجي أرول ولا ما يتي أولو أما أخلا أبا أما رول ولمن mbeke amal mutakina boko kwa yo kuma da ma masunu ko ile miki ama yaro lo le mbeke anyaro lo le ma yakfiru al mar'u min una yaro le ma yengute o ma yi du ki yere popo ngeke jun o ma yo lopo ma ngoja o ma makata yola mawo ko we yola mawo do de ngola ma che wana ko kwa bu ngu ni bu go du ngu ngu no du ngi che e ta amo ma yo gene le ma ya ru lo la ma wo umi o ma ki ni ye ki cha ki a cha ye nu ma cha ye nu da ma da ma a che de da ma da ma ma ya ru lo la ma wa bi ya ta po ma ko ka ki ka bri ko ko de de ma ki ka bri ma no la ma e ne ro na ka bri ci ma ru lo la ma wa sahibati o ko ko ya abuja alikpọ ya ŋu ma anya rolo ọla ma wọbẹ n'ihi atakpọ ma kumasi kafiri ma osi atakpọ ma ma oyi kafiri si ma anya rolo ọla e ma ẹyọ jẹ ma anya rolo ọla ma leku lemuri in ihe anyi nenene yẹwò ma izi na ọjẹ kaka yi sáànù yòókù ni akanya ya nenene sẹ gbọyọ òun bẹ òun yọ kí agbọnyin wọn wà wọn tán èéhùn kìdojú kọtẹ ìwé wọ tán tá dama won go omi akele o ela se bo mena ije ena go ke de pa ke nya joji ke nya chu panu ele ka wa won go tatu bi ele nwe bele raro e, gba ko ajaba le ko ma do e gba ma kito go ma ye won go no ka le won o do do elu na won o gbole tatu bi alama e o panu ile mi ulo lama mara en ke se ka ya ye ni فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون متنين لمني إيوه عنده جيلكن أو جيل سوجو نضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا أه؟ أو جيل ونضع الموازين القسط دبل كيف في سورة الأنبياء ما يعلدها ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا إن كان فإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى وكفى بنا حاسبين الله ينو كونو جونا تركي جوستيس كي كوجو كاكاي to make a perfection of justice on that day ọjọ́ ni wọ̀nà tó olùmọ̀wàzín alkisli àyàká mi scale of justice dáìní àti máa yá ti jàbí èèyàn ọjà náà kó kàbá ìṣùgbọ́n màmá tẹ́lẹ̀ kó yí kí dẹ́n ẹ́ máa ọmọ ti ọ̀yàn pa kó màmí káàdì rídà kó màmí kó máa yájọ wọ́kẹ̀ mọ́lá òyí tọ̀ òyí àyà wọn dẹ́gẹ̀ màmí káàdì rídà kó máa yọ wa àmì káàdì rídà lẹ́yà ìyá ẹ̀rẹ́ nírú yìí máa ra kó mi àwẹ̀ mi máa ra kó mi àwẹ̀ mi máa ra kó owó ńgbà máa tó ògùn dénú àmàlótógbà mi wizard bẹ́ẹ̀ kọ̀mpútà gbogbo ẹ̀ka ẹni kẹdẹ̀hún kẹ́ẹ́dẹ́ yáyà náà ma ọjọ́ kàmí ayándẹ̀hún lẹ́tẹ̀kù yẹ́ẹ̀dẹ́ iná ilẹ̀ mi dẹ̀ ta màwá sí nàlkìsì ilẹ̀ mi dẹ̀ wọ́n mi kọ̀mpútà dùn ama yọkọ anyalụ ọkọ yẹ ọyọ bilion anyalụ lẹ ẹnẹ ẹyẹ kóòdù ẹkàmínà ẹkàmínà bírèkì kóòdù lẹ òun ti gúrù òun ẹtì wizard òun ẹtì e sọftwẹ amẹmukọ lẹlẹ dùn ó máa wẹ go wẹ bírèkì kóòdù mtn ayi bírèkì kóòdù ma ayi èmi nọmba pẹ́wọ́n mẹjọ mẹmdùjá kọlù ọkọ̀ ònú wa tẹ́lẹ̀ ten nọmba bọ́ ní tiẹ̀ ni yàrá ten thousand ló dùn wẹ̀ yìí ló dùn wẹ̀ yà kó dúdú kàmẹ́ kàmẹ́ dùn wọn kó wọn kàmẹ́ dùn wọn kó wọn bírèkì ńà mẹ́ ìwà bírèkì ẹsẹ̀ yìí dùn àmà ni kádìrì dà ha yẹlẹ ti bẹ́tẹ̀ ẹsẹ̀ gbọ́n àmà takò ń ẹsẹ̀ ńà mẹ́ mi eight billion kọ́ my dollar ló dùn jọ gbáà. bẹ̀kẹ̀ mọ́kọ́ ìgbà pápó àmẹ́mi hòtẹ́ẹ̀lì gbàngó náà àwọn yìí kọ́ dubai àbẹ̀kí new york pen story emi mi dókè mi awa mẹ́wàá náà lálẹ́ gbọdọ̀ ẹ̀yìn àdáyé kó àti èso mo jẹ́ àwọn ìdádé kẹ̀yẹ́ ìwọ̀ ẹ̀wù tó wúlò ẹgbẹ́rún tututututututu ẹgbẹ́rún pẹ́à òun dẹ̀ yìí ẹ̀wọ̀n kó dàṣà bá ké tégbà tégbìnà akẹ́gbẹ́kẹ́ náà ẹ̀yẹ ọmọ pàkó sakadọ́ ẹ̀mọ́ yàtẹ̀ rọ kókó màmá yọkọ̀ do akó tẹ́ ẹgbẹ́ ọmọ kẹ yẹ pẹ́ ọgọ́ ọbẹ̀ sì tì wọ́n do ọgọ́ ọbẹ̀ sì tì wọ́n ẹ̀ mú. ọjọ́ ni lẹ́kọ́dọ́ kàlọ́kọ́ náà ìsànà fi kẹ́bẹ̀dì tẹ́kbídù bíbẹ́dẹ̀ níkà àmọ́ àlùsẹ́ kátíkátí màjálè pàmò anádà kúlùkìjọ́ ọ̀gá kò wẹ̀kẹ́ ó ń ayẹmi dáadáa ń mì ọ̀gá kẹ̀ tí a máa ṣe ń aŋɔlɛ ele mi anɛ ŋmii ɔzɔsɔ naŋɔla ki ŋmi emi ŋmi mi si yɔ ba ta itse ɛnkɔjɔ ka de lɛ kɔlɛ kɔlɛ lɛ sanna fi kɛbɛ de so wɔn yadɔ olùmọ̀wázínà kìsì anyakamɛbɔ scale kɔmputa yɔjɔ e justice kikaviri duu. kene kpanu du mani ke breki kodu ngun mani ke ke spring ngun dan mani ke original iron kuma do holo ko iron awo yi ngun duk ya nya do mon kele gaskiya <laughs> mane du wo kola bode ojo na anya ko ne yo kwanu yo na manya ne du ko kola ma do yo فإن كان مثقال حبة فلا تظلم نفس شيئا ọjọ́ kwanu ọjọ́ ilẹ̀ mọ́ṣọ́ ọ̀rá ibú aláṣí ọ̀rá ibú fi ṣe yàn ẹ̀hùn ti ṣe màmá wọn lẹ́dùn ìṣe yàn ṣe ọjọ́ wọn mímí ẹ̀tọ́ láì wọn sí wòó wa yẹn ni wọn nǹkan náà ní sọ́ọ́lá habẹ́tìn ó kọ́lẹ̀ yàn kó nẹ̀ ṣe lẹ́gbàá kí n yá abẹ́ni àti níyìn ulo ẹ̀yọ́ ka ẹ̀yọ́ ń kàkìdábẹ́ ọ̀ mẹ́tí gbogbo náà ẹ̀yọ́ àléfọ́ ẹ̀yọ́ àléfọ́ xardẹ́lì pé ẹ̀yọ́ àléfọ́ àmànẹ̀dọ̀ bíọ́lá mà má mi xardẹ́l kó yàn màmú kó mi mà mẹ́yọ́ àléfọ́ kọ́ you hardly differentiate it àlékó kókọ́lẹ́yìn ọ̀ṣọ́kù yín yá abẹ́ni àti xardẹ́l ń gbọ́ dúkìá má jà tẹ́. ma frustrate yɛ ntiri mamdu a mamdu yɛ bɔ kiuri diɛ atina biha wakafa bina asibin ola justice judgment kɔ nka an y'a ci o na ye is enough for everybody inɛnɛ duki ani digima ke kake o o tɔ abi mu dɔ yɔ mu a n'o la yo inɛnɛ duki anya kɔkɛ lɔ alukɔjɔ anya ti judgement ɔyɛlɛ le no appeal ɔlɔ appeal wɛwɛ do yɛ ni ma ti gbɔ ma ti appeal o mamu da ti ɛgbɛlɛ wɛ do yɛ wakafa bina hasidin it's enough for us ɛ kisa akadzɔ mɛ adzɔ do ma ka yɛ ba ɛ ɔta yɛ dɛ tsi wɔ agba kpɔ lɛ yɛ lɛ eka mɔ malayi ko kɔ mam ko amen ki ke ci deti un pakko saka do jo ena gba ena re mm. ena gba ena re ikra kitabaka kafa bi nafsika al yawma alayka hasiba o na wi lem da yan se je gbiti ko o na wi le se ne won se je gbiti an ne ko da go ji an ne ki gbi se وقال الإنسان ما أه؟ بأن ربك أوحى لها إيه؟ يومئذ تحدث أخبارها أجل أن هذه الأخبار ينقدوب يوشكا ودوجو غوين ديتو غوين يوردو باين تنك وانا بيكو كداغو تشيرين كتشيرين magideti tamalakune nkun salukete magodon salukete sate ohun ṣalúkété àwọn àmọ́nukẹ̀ ṣe máa kọ́ ẹ̀mí ọ̀gẹ́lẹ̀ ńlànà wọn kì í ẹtẹ́ ní ṣẹ́dá múnẹ̀ta ọjọ́ ṣe ṣẹ́dá méjì tètè wá àpúròvù náà ṣẹ́dá kàdọ́mọ ṣe dé kó ẹ̀kẹ́ ẹ̀yọ ẹ̀tata tọ́ má di ṣẹ́dá múnẹ̀ akẹlẹ̀ àwọn ọlẹ́yẹ̀ tí mi ṣẹ́dá gbà àjọ máa nàkítẹ́mù alẹ́ àfọwà ṣíṣe. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون رجل أياجا أه؟ نختم على أفواههم أهلا من الرمل مل مل مل مل له قوم أو سين تدعو أهلا الرمي tan ki ci jaya lu ko dagare ere re la yengo ma chini kola o na kola ere na bu che da ka ke ka ere un e de du le lu lo yo kama <coughs> un e du lu le o wa ke du chapa chapa chapa ere un ere mi le ya ba ke du lu la le di du nga ke kukuta ka <coughs> un a ko ene ma muda piki nge ma bon e du lu le ke de le bu le fi gba do ro yo gba un bibi ki ma yon ọwọ́ náà kẹrẹ̀ náà gbèsè abẹ́ wọn kàkẹ́ ẹnu ẹlẹ́yà ìmútu yẹn kú gbòó. wàkọ́lù lìjúlù dìhìm lima ṣehìtum àlẹ́yìn náà. ní ó àmọ́ àwọn ọlọ́mọ ẹ̀ àwọn àmì àwọn àwọn gbèsè dáyé wọn yìí. kọ́lù àwọn tọkọ náà lọ́hùn lẹ́bí àwọn tọkọ kú làṣẹ yìí. òun dókè jẹ́ ń gbọ́ akọ̀lá tákì káyébà. nkomande akakola ngini de وهو خلقكم أول مرة وإليه ترجعون الله أكبر abi ṣẹ̀dá lèmílèmílèmí àìrẹ̀ abi ṣẹ̀dá gbà yẹn papò ṣàkàdùn mẹ́ma kókọ́lọ́ ètò yẹ ẹ̀bọ alókè ẹ̀kókọ́lọ́ alókè yẹ wà ẹni kàmú yẹ ineneke mani aje ngo ngonu go ene scale maya ngo ayo na cholo la ni ti ineki show ne ma da go je ba wo e un pe mani ege tarjamati ibn mas'ud mejiki de sahihi bukhari abdu abdullah ibn mas'ud me gbodun yi ba duaf ohun ise e ma do duaf odi odi puligidi mẹ́wòó ní abdullahi bọ́n mọ̀sán odú tó yíbọn ọmọ ọ́lìn òyìnbọn ọ́ àmì òwe náà papọ̀ ìyànnì rúlà méjì ní rúlà kàyẹ́ bọ̀n abdullahi bọ́n mọ̀sán odú sí. ìdí baghdad kì á hẹ́ẹ̀dì ọmọ jẹun kà mí sàábì bámi tábì náà yà lọ́nà kíkódò kíkódò wọn màkó rọ́ọ̀bì alólì yìí máa wá ẹ̀dọ́kọ̀ bókè àwa ẹ̀dọ́kọ̀ mama kékeré kà. òótọ́ gbá wà. ìdáko yóò lé agbé arọ́ṣẹ́ ọjọ́ kàríta kàmi sàábẹ́ anyáyẹ rẹ̀ òǹkìdé fírífírí gúdégúdé àníbi ẹ̀rẹ̀ ọrụ mẹ́sàn odò mẹ́yìn àyè wọn wọ́láhì wùwé mẹ́wọ̀n oyé ẹ̀bọ̀ ọ̀kọ́ àná ọjọ́ ọ̀nà bá ẹni lé

ìṣòyó yí ní ọkọlọ́kọ̀ nẹ̀síta tọ̀yẹ́ ọkọlọ́nà ayé gìdẹ́ àkàdẹ́ fẹ́ìzà nùfẹ́kọ̀ fi súrí tẹ́hùn mafàfù búyìn ìgbà fẹ́lẹ́ ǹsẹ́ bẹ̀bẹ̀ ìnàhùn ọlọ́pù dọ́mọkùnmọ̀ akọ́lùmọ̀ ọlọ́pù mídẹ́ omi omi dẹ́ yáyà dọ́mọ ní ọ̀lẹ́yẹ tẹ̀sà àlùn abuk mal kwano gwede ma tola ma nini ntude li kulli mri'in minhum yawma idhin shanu yughnihi hmm. ko faman thaqulat mawazinuhu ana kiskila mi ngu ya wuji tudu nyonyo tudi imani mango mo won pamale yun ko ay ulere ile ti makaranta <clears throat> heidi makaratu iwewe tabali kọ́lẹ̀ yàn lójoojoojo yìí dú ìnáwó ehun káàkiri jẹun ya wó jì dẹ́m fọ̀ọ́lẹ́ ẹ̀ka. فأولئك هم المفلحون فمن ثقلت موازينه أن دوك قلبهم كيوش واتوكامي بوك ما ندوم ما دوم قلبهم kiwoji dem fa ulaika humul muflihun abela matuboyi ki agbo yile oyo ye kade boko kole yan manya woji dem kwano ojo na man oyo ye kade obo kokole yan manya woji dem ojo na man imda um anibi enu yile ngi jan ebo na oyo ojo na ba ebe owo pari eyan abúkà ike ẹjọ e kọlọbù ẹnka e dísà níbi kàkwálà níbi rẹ ẹdọ e wòówò parí ẹyọnyọ tọdọ àrí ẹyọnyọ a kẹ egbu má tán egbò òye kùmà gbò òye ẹ bá eh musnad imam ahmad imam ahmad ibn hanbal بإسناد حديث وده حدثنا أبو سعيد مولى بني هاشم حدثنا عبد الله بن جعفر حدثنا أم بكر بنت المسور ابن مخرمة عن عبد الله ابن أبي رافع عن المسور هو ابن مخرمة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاطمة بضعة مني يغيظني ما يغيظها وينشطني ما ينشطها وإن الأنساب تنقطع يوم القيامة إلا نسبي وسببي وسهري الله أكبر وهذا الحديث له عصل في صحيحين عن مسعر ابن مخرمة أن رسول الله صلى الله عليه وسلم قال فاطمة بضعة مني يريبني ما يريبها ويؤذيني ما آذاها الله أكبر مبوكي وما تشكوكوانو يوناني حديث يمكي وهي مسند إمام أحمد صحيح نشي إنه وهي بخاري ونوديجي hadith lede fatima anibi sallallahu alaihi wa alihi wasallam yani fatima ba o ma kite ki bo mani bi ode sallallahu alaihi wasallam fatima tu bid'atun minni oro elangi ci kola mi um fatima oro elangi ci kola mi yaghizu ni ma yaghizuha ya dam ya ku mi do bi on du ya ku ma do be ba o gele ko la ku mi do bi wa yunshitu ni ma yunshitu ha yane do yane

oli keke olopo mi wa fihiri kpana mi imango tsubi lega niba ama olopo do tsi de mam koda kwano jona hadith gide asali ngode sayi bukhari kanibiya ni fatima tu bidatu minni olore langi fatima ti kolami yeribuni yadumie do lodua ma yeribu en ki adunga do lodua wayuzini ma aza ya da kanyami en duki ya da kanyamu yegi de do en duki ne gida mi fatima ne duki ola on babe on lete na boka ama chama bapa makuja bi fatima yo au yakobo mu na chonga kobon sayyidina husaini pa mapa mado yibu yo ene shi ade mi ya abajo ya bo beni umeye pa o agba bo ki trace history le mayam dudu ngo sirul a'lami nubala mayu litafi eh, al bidayatu al bidaya wan nihaya iko tejugide mo se ka mi shi akwesaidu na huseni o ami khawariji pe saidu na aliyu yi said o ma husaini na husaini kamishi a kama ci wọ̀ẹ̀lẹ́ amesi adupa yi bok amadupa kɔrbala yi amadupa ewo oyane kunfa ngbola madoki kɔrbu walibala kɔrbu fiɛn dama eh? ɛ ɛdɛ dudu walibala o odu meji lɛ ma goma ɛn meji ma goda ma mamudu sode o goma kpɛsɛ de na o sɛyin. كرب الكرب والبلاء mako sayiduna hussein ma pa mamu moji umbu ngombu taya wale israele ngise ọlọba ló ngise alikubo ìdọwọ fọ tó àmúdàbí túbì tójú ọ̀lẹ̀ ẹbọ fọmọ sọ́kùlẹ́tì máa wà sí ìnùwò ẹni ẹ̀dùn kọ́kọ́ lọ ẹ̀yàn òun ìlú yẹ kẹbọ òun owó yìí lójú kọ́lẹ̀ yọ̀yàn kì í kọ́lẹ̀ yọ̀yàn òun kì í náwó gbọ́jọ́ fọwọ́lẹ́ ẹ̀ka ẹ̀hùnmọ̀lẹ́fún àbẹ́lẹ̀ àmàṣùbẹ́ máa gbóyè rẹ̀ gbóyè rẹ̀ kàkó máa mú fòfónátẹ́ gbóyè rẹ̀ kàkó bìkì máa fòfónátẹ́ máa wọ́n lè túgbò mamuda bata le jẹna alahu kí ìsọdẹ kalẹ tí wọn wọn mọnà ilé yóò mi akí mọ̀nkí dẹ́yẹ hmm. dùn wọn mọnà hadisi wa lugbe ń kí akókòlá lugbe bọ̀ kwano ọjọ́ ọ̀nà èyí ò létà fi èyí abubakar albazar alhafiz yẹn hadasana ismailu ibnu abilharisi hadasana dawuda ibnu almihbari hadasana salihu almurri. عن ثابت البناني وجعفر بن زيد ومنصور بن زازاني عن أنس بن مالك يرفعه ما كي يرفعه وما كموي مرفوع ما تدي سلارو يعني دي. ما كي يرفعه ولا جانا كبار بك يوم دم ما دي سلارو كواني الدنيا تبع دي <laughs> yarfa'uhu ya da hadisi le relate pa nabi muhammadu kaki na ni hadisi salo anabi ni ko ama kaike yanihi ama gboko àwọn ne sibinu malik inna lillahi malakan muakkalan bil mizan ala o chenola malaiku iki dugbo e bok madun kola mune ukwa no kidunya wa فيؤتى بابن آدم فيوقف بين كفتي الميزان mọ́mọ́ ma níbi adámadúwá máa ń dún dágbàgbàdé tírèènì ẹbọ máa kẹun yáwọn alẹ́ fẹ̀yìn sẹ́kọ́lá mìíza nìyí máa wọn àkókò lẹ́yìn ọ̀hún wòóyì náà dà mẹ́lẹ̀kùn bí sọ́ọ̀tì yẹn sinmi àwọn ọ̀hún kàlá èké malaiku anya malaiku anya ko eke do insha ye bole wolu muri kamune dua gbo saida fulanin saida fulanun sa'adatan la yashqa ba'daha abada enegide ogbo yiri ne ologbo yiri ki ma ba so bata du gbegbe lenu enegide yi wọn lẹ́yìn bójú lẹ lẹ́yìn ni rẹ̀ wọ̀nyí xafa mizanahu mizanuhu sẹ́wọ̀n kẹbọ̀ ń dà ṣe wúyẹ́ náà dà mẹ́lẹ̀kún bisọ́ọ̀tì yẹn sinau alxalaiki yà á yàn kwa á yàn do tako yìí kẹ́nẹ́tẹ́nẹ́ dún agbọ́kú yà mọ́ ọ̀nà ọjọ́ ṣèkíyà fúlẹ́nù ṣèkọ̀wọ́tàn láyẹ̀sádùbà àdáhà abàdà.

ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون ومن خفت موازينه ẹlẹ́dọ́kọ ẹbọ màdúnwó kọ́lọ̀ àmẹ́bọ kọ́lọ̀ kì í ṣe wúyẹ́ fọwọ́lá ìkàlẹ́sẹ̀ náà kọ́sìrò àǹfọ̀sàgùn àbẹ́gẹ̀ wọ́lámọ̀ òdẹ́ fi jahannama khalidun ewu na jahannama gbegbele obela anya ada ehunwe omole mateo na ma jahannama ko yuma ola menemene ole hmm. abi asumata talfahu wujuhahum an-nar wa hum fiha kalihun wal iyadu billah hmm. ojo ki kole kona mana ojo ki kole kona mana hmm. talfahu wujuhahum an-nar mamona dumawe hunna ọ̀gọ́ na bó máa yú pẹ̀rẹ̀ ògbóògbóló biscuit bone ọrọ pàwọn pọ́tí dókèdọ́gbò yípìtì ọwọ́ méjèèjì rọ̀jọ̀rọ̀jọ̀ yìí borí mọ́ gbogbo yìí ọ̀gá ni ó ń dẹ̀ ìjú dàbí na wa kẹrẹ̀ bọ́ ìgbékùnà lẹ̀dọ̀ mgbe na bọkpọrọ falalalalalalala iweju jo ọrọ dugideju jo ula biskit bone kpẹun dugidọmọ kpọkọ ọtẹ kpọkọ ọgana duk imkọhana gbaa wọhùn fi ha kàlẹ hùn máa yé hùn náà lè yọ ye yìí yìí jọ jẹun ìgbà tí kò yí kàdábà ìkóńgó ńgbà wòye awo yi ŋmɔ bi biskit bon kpari ŋu ko aŋɔ dogi diŋɔ diŋɔ kuna yawo dzo ogugu le kpoto abayi koto eyin akpɔjɔ abayi yanyi tẹlifaku wuju ha humunar wahun fi ha kalihun aazanala ojo kikoli kɔna mana tɔ egbɔ ɛnkayala kayi angoni isnadi hadis iki ango fasara wala gidege iki wa ibo takada abu hatim ibn abi hatim يعني حدثنا أبي حدثنا فروة ابن أبي المغير أبي ابن أبي المغراء حدثنا محمد بن سليمان ابن عفبهاني عن أبي سنان برار ابن مرة عن عبد الله ابن أبي الهزيلي عن أبي هريرة

داوهنا تلقاها لها بها kide kọbọ na jahannama fi aṣàlẹ̀ tó bọ́lẹ̀ yọ́nà yọ́nà yíyàdọ̀ jẹ́ mhm. kuma wíhùn pakún tẹlifahahum lafhatan ẹ̀yà ní máa lò dà ọ́ ẹ̀ ní máa lò dà ẹ̀ ronú kàwù malalalalalalalalalalala èèwé kì inọ̀rọ̀ ẹ̀la tó kí bọ̀bọ̀dọ́mọ ní ilà sàkọ́tà alẹ́ ìrùkọ́ bẹ̀ títí kí mo gbọ́ àjà kó èyí ló mọ́ lọ́wọ́ alẹ́ dókè dàgbà òun ní rọ̀jọ̀rọ̀jọ̀ tó gbogbo àjẹrà ní nílẹ̀. magani ko hmm. alquran hadithi dhaif ngije bot message wa message yìí ń ṣe sahihi but kó ẹ̀ndẹ́ ike kó nígbà ń ṣe bọ́ if so ọjọ́ kíkọ́ lè pọ̀ ọ̀nà tòdà abalẹ̀ tòdà abalẹ̀ òun ibùnú mardawiya ibùnú mardawiya máa lẹ̀mí hadith ọgbọ́sọgbọ́sì ní tí wọ́n náà mọ̀ takada hadith يعني حدثنا عمر بن محمد بن يحيى القزازي حدثنا حدر بن آه، ابن علي ابن يونس القطان حدثنا عمر ابن عبد الحارث ابن الحضر القطان حدث آه، حدثنا سعيد ابن سعيد المقبري عن أخيه عن أبيه عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في قوله تلفه وجوههم النار فسرعيا تلقاه وجوههم النار bi isnadi hadisi kile gwa karabi abi darda kide ma ya fasara wa talfahu wujuhahum an-nar bima'na talfahum lafhatan tasilu luhumuha ala aqabiha isnadi hadisi kuma gbole ma asari kuma gbole meni unaledo neba ọ̀rọ̀ ẹ̀làdókè dúkó yóò rí mọ́ ọ̀nà yìí gbogbo àjàkú àtẹrẹ yuyongi muko yo kwate omala bera nene ki kuna lele du imuko yoga badi imuko yo kwate omala banema donc ci maana talfahu wujuhahum an-nar ladamu wa hum fiha qalihun abdullah ibn mas'ud ha eh? yani alam tara ila ar mashiqi الذي قد بدأ أسنانه وقال صوت شفتاه إلي نوجي àti kokoloko yí tí a mọ̀ máa ṣe kokoloko yí dáadáa nì ẹ̀rí abẹ́yìn ayọ̀ ẹ̀yọ̀ yáyín kòkó àtẹ̀kókò ọ̀gá nì máa dán ní yẹtọ̀ fásara wọ́n fi àkàlẹ̀ hón àbí àdéhùn bólẹ̀ máa yóò náà ìdánmọ́ أبي سعيد الخدري وهو سناد حديثي الإمام أحمد إن سناد حديثي بوغر يا با سعيد الخدري كي بكو با نبي وجي فسر وهم فيها كالهون قال تشويه النار unawayoyona la fatakalatu safatahu imu uko ateku kogane safatahu luluya imi ateku dogba hata tabloga wasatu rasi imuko imuko le gbogbo tako ikokoloko yone watastaraka sabatahu sofola yo una ngo mi ogane kola alagba hun kolugbo hun ko gbogbo edo koko edo gbogbo yokodo una sala meji aso o ka iya iya lo papa o ka panya ya nyale enga nyango akoyo gbogbo tasikokoloko yalo o ka salo nga akolagba gbogbo lẹ̀dọ̀ gbogbo dáwó yóò kodo kọlọ rẹrẹrẹrẹ lẹ́wọ̀n tí a kí agbanẹ̀ nù kó gbogbo yóò kodo nẹ̀ ìmọ̀mù tẹ́lẹ̀mìzẹ́ ní kò ń gbìn àdìsí lẹ́wà jẹ́ni àdìsí hasan nǹkan ibi ní àwọn títí rẹ̀ tó ọjọ́ kí wàá jìjì rúnná oníjẹ káde òbí lẹ́nu mọ́nà tó àlùkò náà tù má tí a máa kó má lò gbogbo lọ dáwó ìhùn náà yìí rẹ̀ abúmọ̀ àyàn kàwọn máa. ọlọ́ọ̀lẹ́ kàmàlàkọ́ anya ka mẹ́hun na ilẹ̀ insha allah ṣẹ̀kwàkọ́jọ́ tó atọ́mọ́ mẹ́jẹ̀lì fẹ́kì tó gbá wà assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.